iná ni ó gba àyè rẹ̀ nígbà tí ìdájọ́ ọlọ́run dé tí ò sí fẹ́rẹ́ mọ́ nínú ìlànà gẹ́gẹ́ bí ìlànà ẹgbẹ́ ẹdó tẹ̀lé fẹ́rẹ́ nì a sì ní kó máa délé kó máa délé káwo báwo ni ó ṣe gbáyé mú ọ̀pá tó bá fẹ́ lẹ́gbàá mú tí òjò dàrú ọlọ́run bọ̀ ọ̀pá. àlàáfíà tó jọba nígbà fẹ́lẹ́ ọlọ́jà láàfin ọ̀tútù wà ní bẹ́ẹ̀ lọ. kò sí pé ọmọ afẹ́lẹ́ ò sí ń ta ọmọ ẹnìkan ò sí ń ta ọmọ afẹ́lẹ́ ní bẹ́ẹ̀ ta o torí ìjọba fẹ́lẹ́ ìjọba fẹ́lẹ́ ìjọba fẹ́lẹ́ ló wà ń ta ó di October August two thousand and nineteen tí a bá kọ́lé tán látòkè. èmi ò fi ìgbàgbé à ẹgbẹ́ tẹ̀lé mú fẹ́lẹ́ fún ọjọ́ yìí tá a bá ìyàn òun náà mo ṣe ìṣèjọba. kò dáa. ọ̀ọ́ni bẹ́ẹ̀lì ká lọ rẹ́ ọ̀ọ́ni bẹ́ẹ̀lì ká lọ dá. májàkẹ́ nìkan wá táwọn ẹ̀dá ẹgbẹ́ à nígbà ìwọ́n náà ti gbàgbára ọ̀ọ́dún ìgbàgbára kó di ọ́tọ́ọ̀sì tú tààrà. tó yẹ ká máa sọ wáyé. mo ń sọ fún alága mi lẹ́kọ̀ọ́ ó ní wọn fẹ́ tún máa padà ó ní ìpadà mo ní àwọn bàbá wọn wọn máa sọ̀rọ̀ wọ́n ní ẹgbẹ̀rún èèyàn ẹgbẹ̀rún èèyàn tàbí ìgbòho pẹ̀lú kan mo lọ́rọ̀ ni wọ́n tí ì bá sí lórí ìdókòwò yìí lónìí mẹ́sẹ̀gì ni mo fẹ́ sẹ́ndì kù sẹ́ndì lè bá ń sẹ́ndì ẹ̀. tóní bá sì ti lọ ìbọn mo tún ti fẹ́ rí ìdókòwò èyí. mo ní mo pọ́ tí máa wò sí mo lọ pátì kí n wá kúrò àpàtẹ pé wákàtí kan nílò mi kí n lò kí n sẹ́ndì mẹ́sẹ̀gì sí gbogbo ayé. káwá bẹ ọlọ́run ọlọ́run ni yóò bàjẹ́ o kò bàjẹ́ lánàá òní náà kò ní bàjẹ́ pátọ́lá náà kò ní bàjẹ́ ó lọ́wọ́ rẹ ó lọ́wọ́ rẹ ó lọ́wọ́ rẹ tí n bá dé tí n bá dé pẹ̀lú gbọ́nà yín gbogbo yín gbogbo yín sábùjá gbogbo sábùjá àwọn lílẹ̀ ní àgbẹ̀ tó kù àgbẹ̀ kù ọlọ́ba tó wà tó. Bàbá yìí òun náà ni alága Ọ̀ṣun òun náà ló tẹ̀lé fẹ́mi ní igbákejì tó náà ti àná. Òun náà nígbà tí wọ́n yóò sí mọ́ òun náà tún ti di láti tó náà ti àná. Sálámì ọlọ́nìlẹ́ kan sàlámì. ọba tó fẹ́lẹ́ tó bá fẹ́lẹ́ gbé ọlọ́ọ̀bá ló máa mọ̀ gbé. ọba tó tó tí òfin dà nígbà tí wọ́n lọ́kọ̀ ọlọ́ọ̀nì ló dà. gbogbo sápẹ̀ pátá ọlọ́ọ̀nì ló dà.